إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكفو ألوه باوه ألوه باتي أتنقو وجوه ní ọ̀sán yìí láti tẹ̀síwájú nínú ihya'u sunnat rasulillahi sallallahu alaihi wasallam ìsàfihàn ojú ọ̀nà òjísọ́lá Muhammad abẹ́lọ́hun nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ mu'assasat ihya'i sunnah ọlọ́mọ́sàbáwà sàlékún tẹ̀síwájú dáadáa fún wọn ọlágbára ọlọ́run bá ọ mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ pátápátá lọ́kùnrin wa àti lóbìnrin wa mo kí gbogbo àwọn alqaimun fi mu'assasati ihya'i as-sunnah àwọn alábòjútó lérí ilé iṣẹ́ tápin Ihya wa Sunna kọ́lọ̀ mọ́sàbá ní mójútó yìí náà mo wá kí gbogbo àwọn fámílì Sheikh Shafi'i Alebioso rahimahullahu ta'ala rahmatan wasi'a lọ́kùnrin wọn àti lóbìnrin wọn mo wá kí gbogbo àwọn tá a jẹ́ jàmáà tá a bá wọn tí wọ́n ń ṣe afla tàbá wọn wá lọ́kùnrin wa àti lóbìnrin wa tí pé àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́lọ̀mọ́sàjọ́ mú bọ́ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa a fi àsìkò yìí a fi ń ṣe dùá fún Sheikh Shafi Alabius rahimahullahu ta'ala rahmatan wasi'a kọ́lọ̀n kọ́ bá wa gba ṣe wọn kọ́lọ̀n bá wa gba bọ́ wọn kọ́lọ̀n bá wa láà kí ọba wa sọ wọn ní ọmọ àlìjánà kọ́lọ̀n bá ṣàforíjì fún wọn darí kíkí mi sọ́dọ̀ gbogbo àwa tí a jẹ́ al-mutakharrijun àwa tí a ti kọ́ṣẹ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ìwòsàn fún ẹ̀dá èèyàn níbàmú pẹ̀lú àtẹ́bùn nábàwí al-ilaju lọ́kùnrin wa àti lóbìnrin wa mo pé a kú oríire abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo ìgbìyànjú tí a ṣe tá a fi kẹ́kọ̀ọ́ náà abẹ́lọ́un lílò rẹ̀ ọlọ́mọ́sàjẹ́ ọ̀rọ̀ ọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa kó sì wá ní irinṣẹ́ rí láwùjọ kọ́lọ́mọ́ sì wá ní irinṣẹ́ fìtínà láwùjọ ọlágbára ọlọ́run bá wa ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀ lóyọ̀ndà títí ọlọ́run bá láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àkọlé ọ̀rọ̀ tí wọ́n fún mi òun náà ni alìbtìláhù wàlmáhàrájú mìnẹ̀ àdánwò àti àbáyọ ẹ̀yọ́ màá yá mi lọ́kùnrin àti lóbìnrin wa bẹ́yìn ọba mà tẹ́lẹ̀ kọ́ lè mà tẹ́yìn bá sì ti mà kó tún jọ dáhùn lójú wípé bó ṣe mà náà ni àdáhàzì dára dáàrò lè bàdá ilé ayé yìí tá a bọ́ra wa yìí tí wọ́n bí wa sínú ẹ̀ yìí tá a lò fásitì tọ́lọ́wọ́n bá aláàbá kádàrá fún wa ká lè mọ̀ pé ilé àdánwò ni ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ó jẹ́ oyé wáyé pé ibtila'uhu sunnatuhu fil ard kọ́lọ́wọ́n máa dá wa wò ọlọ́wọ́n bá aláà òun ló fi gbé ayé kalẹ̀ inú àwọn ètò tọ́lọ́wọ́n fẹ́ ṣe lérí ilẹ̀ ọfẹ́ rọ̀jò ọfẹ́ múrúgbìn jáde ọlọ́fẹ́ rárùn ọfẹ́ mọ́sùpá jáde nínú àwọn ètò tọ́lọ̀ ń ṣe máyé la lọ́dẹ́ pé báyé ó ṣe máa bá ayé náà nìyẹn òun náà ní ìpìtìlá àdánwò ó wà nínú àwọn ètò tọ́lọ̀ ní fún wa ọlọ́run lápàdé khalaqna al-insana fi kabad bada a'udhu billahi minash ọlọ́run bá ní àdánwò èèyàn sínú àdánwò ọlọ́run bá lá aṣọ́jọ́kọ̀lùkọ́ ìlú olọba tí yóò sòdodo jù kò sẹni tó máa ń sọ̀rọ̀ tí ó sì rí bẹ́ẹ̀ tó tu ọlọ bàbá ti ka àyà yẹn ní koran pé lakọ̀dé kọlákọ́nálé ìsáná fi kábàdì ọlọ́wọ́n bá ní ọmọ èèyàn mọ́ dá yín sínú wàhálà kí ló wá dé tí wàhálà náà dé lọ ọba tó dá ọlọ́wọ́n mọ ràn ọlọ́wọ́n mọ ọlọ́wọ́n mọ adáwọ̀ adáwọ̀ dé kí ìtọ́lọ́wọ́ ó ṣe kọ̀ṣẹ́ni tí ó ní ọmọ ṣe ọlọ́run tó sọ náà mi ọlọ́run bá ní wà lánàbùlù wà nàkún bí ṣẹ́yìn ọlọ́run bá ní dandan ní kádà yín wò dandan ní kádà yín wò láàmù àkọ́kọ́ àti nínú tàókìdì yẹn lónìí èdè lárúbáwá nǹkan tí yóò ṣẹlẹ̀ tí ò sí tó lé ní kọ́mọ̀ṣẹ̀lẹ̀ ni wọ́n máa ń lo láàmù àti nùnù fún ọlọ́run ní wọ́là láàlá yẹn dandan ní jẹ́bẹ̀ lẹ́mùlù wà nàkùn nùnù tó gba ṣádà yẹn dandan ní túmẹ̀ ọlọ́run ní dandan ní kí n dá yín wò dandan ní ọlọ́run kó dandan méjì sínú fáàbù nínú fìlì yẹn náà lọ́lọ́run bá àlá eh, ló fi jẹ gàba lérí wa ọlọ́run wọn níbi iṣẹ́ yìí ni ọlọ́run bá ní gbogbo àdánwò tí bá ṣe fún yín títí báyìí náà ni ó jẹ́ o minal khawf ní màá dáyà jẹ́ ayín àwọn àrùn àrùn ẹ̀mí nìyẹn jẹ̀má ọ̀sẹ́nìkan ti ń bẹ láyé àtẹni tí wọ́n sọ rúkìyà fún àtẹni tí wọ́n sọ rúkìyà fún yàn ọlọ́run lọ́wọ́ máa dẹ́rù bá gbogbo wa wọ̀lìjọ́ àwọn àrùn ara nìyẹn ebi ọlọ́run ní ìmọ̀ àrùn arakọ́ yẹn ìbànújẹ́ nìyẹn ọlọ́wọ́ ní láwọn àsìkò kan owó ní pọ̀ lọ́wọ́ yín inú yẹn máa ń bàjẹ́ níjọba sọ lọ́wọ́ ẹ̀rú ọmọ ara wọ̀tí sámàrà ọlọ́wọ́ bá ní àwọn okùn tẹ́ ń dá ẹ máa sin ẹja ẹ ní fáàmù ẹ máa sin ẹran ẹ ní fáàmù tẹ máa gbẹrúgbìn láwọn àsìkò kan ẹ rèrè jẹ ọlọ́run ní láwọn àsìkò kan gbogbo owó tẹ bá pa tẹ pa owó yẹn ò ní tó tẹ fi wọ mọ́tò lọ wọ́n bá ṣe sọ̀mìrì ọlọ́run wa ní àmọ́ o àwọn tó bá lè ṣe sùúrù nígbà tàdáwò bá dé ẹ bá mi dùn wọ́n nú ipe èmi ọlọ́run ọba ó padà mú ìdùnnú wọn fún wọn a jẹ́ pé kọ̀sádàáwò mọ́dànù nígbà wọn ti ní ká ṣe sùúrù ẹni tí ó bá ṣe sùúrù lórí àdánwò òun kan làdánwò bá gbogbo àwọn èèyàn tí wọn bá wọn sọ́dọ̀ wa fún rúkìá àkọ́kọ́ tá àkọ́kọ́ máa ṣe òun náà ní àyìn lè kó lóògbò bóò la ṣe fẹ́ sún wọn ọlọ́run bóò la ṣe fẹ́ sún ọkàn wọn mọ́ ọlọ́run nítorí àwọn èèyàn ti káàkiri káàkiri káàkiri káàkiri káàkiri kan tó wá wò pé ọwọ́ kan Kùránì báyìí nílẹ̀ Yorùbá dáwà wáyìí tí wọ́n bá ti wá dé èyàn wà sọ ọkàn wọn mọ́lọ̀ wípé bàbá ìyá arákùnrin arábìnrin àdánwò tó wà lára rẹ̀ yìí ìwọ nìkan kò ní àdánwò sì tún pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó ju léyìí ti ń ṣe ọ ìlọ kò wá sábàáyọ kankan fún ọ àbí kò ṣe sùúrù fọlọ lẹ́yìn náà lẹ́yìn sùúrù kí lọ́kàn jàmá ẹni bá gba kádàrá ló ṣe sùúrù o ẹni tí ó ẹni tí ń rojú ọlọ́run káàkiri pé tọ́lọ̀ tún fún mi a sì gbáwẹ̀ o a lè mọ́ dìde lóru gbogbo táwọn afáàní àkàlàkà sọ́lọ̀ sọ fún ọ pé bẹ́ẹ̀ bá súnmọ́ òun ní fàdánwò kan alikurubu minallah la yamna'u al-ibtila mo wá súnmọ́ lọ́wọ́ mo súnmọ́ lọ́wọ́ ìsàlẹ̀ ìdìde mo wá jẹ́ ànábì ọlọ́run mo jẹ́ àfa mo jẹ́ wòlíì àdáwò kan lèyàn fi ya wòlíì gbogbo àwọn ànábì ọlọ́run pátá ànábì náà ṣáàdù dáàsì ìbàdà ànábì láwọn tádàwọ̀ kan jù láyé àlámbìyà ànábì ní dẹ́ẹ̀bà àmà dáadáa àwọn ànábì ọlọ́run ni súnmọ́ sọ̀lẹ̀hùn lẹ́yìn náà ni gbogbo àwọn táwọn fẹ́ jẹ́ ní rí kò sẹ́nì kan tí wọ́n fẹ́ jẹ́ ní rí ó lè dẹ́ ní rí níta dẹ́ ní rí òun náà ni kò ṣe sùúrù yín dàlùbàlà tádàwọ̀ bá dé súnmọ́ ọlọ́wọ́ bá ní ahasibannas ọlọ́wọ́ bá ní èròkèrò ní o ẹ má rorò kúrò ahasibannas ọlọ́wọ́ sáwọn ọmọ èèyàn wọ́n máa rò pé ayẹ̀kúlò àmọ́nà nígbà tá a ti gbàgbọ́ nígbà ni wọ́n ti gbàgbọ́ yẹn wọ̀n láyé sọ̀nù nítorí ẹ̀ láwa yọ fáìlì àdánwò kú nínú ayé tiwọn àkàdánwò kú fún wọn nígbà wọ́n ti gbàgbọ́ ọlọ́wọ́ bá ní kámárù bẹ́ẹ̀ wọ́lápẹ̀tẹ̀ fatanna afẹ́ mọ àwọn òpòrọ́ láti dá wọn wò a sì fẹ́ mọ àwọn olódodo wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin. àṣírí gbàgbọ́ ò ní tú illa 'inda al-bala àgbàdá dáwọ́ bá dé. àdáwọ̀ wá pọ̀ lọ́dọ̀ ọlọ́wọ̀n ẹ̀yọ́ miami èyí tó ga jù tí ò sírú ẹ̀ mọ́ nínú àdáwọ̀ tọ́lọ́ máa fi kànyà òun náà ni al-ibtila'u fi din òun náà ni kọ́lọ́ ń kò sí àdáwò tó tó wà lókè rẹ̀ mọ́ torí ilé ayé wa yìí gan kò sí nǹkan kan tọ́lọ́wọ́ bá aláà torí ẹ̀dá sámà àti ìlàdí gbogbo tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá jẹ pé ilẹ̀ ajílì dín nítorí ẹ̀sìn ó sì lóun ọ̀dà ayín fún kankan wa ma khalaqtul jinna wal insa illa liya'budun torí ẹ̀sìn lòun ṣe dá ayín ó ti wá ní wala tamutunna illa wa antum muslimun ẹ̀ gbọ́dọ̀ kúò láyé àfikẹ́ kúò lẹ́lẹ́sìn wọ́n ní tẹ́wọ́n tẹ́wọ́n gbé ọsẹ nù sàárè wọ́n ní wọ́n ní béèrè sàtífíkèètì lágbà wọ́n ní béèrè ilé tá a kọ́ wọ́n ní béèrè ọmọ tá a bí wọ́n ní béèrè ọkọ tá a ní wọ́n ní béèrè ìyàwó ètí wọ́n béèrè márọ̀ bùkà ẹ̀sìn ni wọ́n béèrè nù sàárè. ẹ̀sìn náà ni ní ó di táìmì ibi àdé ọlọ́run kálọ̀kọ̀ lọ́hùn lè jáde tẹ̀wọ̀n náírà lè ájì lè dín ọlọ́run dá àlìjánnà torí àwọn ẹlẹ́sìn ni ó sì dá iná fáwọn tí ó bá خلق الله السماوات وما فيها والأراضي وما فيها ما بينهما لأجل العبادة ọlọ́run ni gbogbo tó wà lérí ilẹ̀ pátá tẹ́ẹ̀rí yẹn tí ń sàǹfààní fún yín wọ́n lẹ́sẹ̀ خلق لكم ما في الأرض جميعا ọlọ́run bá ní mo dá gbogbo ẹ̀ torí yín mo wá dẹ́yìn torí ẹ̀sìn àti pé gbogbo tó lọ́n dá ọ̀dà nítorí kí ni ìjàmbá nítorí ẹ̀sìn ni kò wá sẹ́sìn kankan tọ́lọ́wọ́ bá aláàtọ́lọ́hún fẹ́ gbà inna dina inda Allahi al-Islam ọlọ́run wá ní gbogbo ẹni bá ń ṣẹ̀sìn bí ìyàtọ̀ sí islam olórí burúkú ni láyé láti kìyàmà nílọ̀lẹ́ ṣòfò lọ́rùn ni ọlọ́run wà máa ń yẹ̀bù tẹ́kì gẹ́gẹ́ ilẹ̀ islam bí ìyẹn bá ń ṣẹ̀sìn kan tí èsì islam fàlàyé òkè bá làmì ọlọ́run láà nígbà lọ́wọ́ ẹ̀ owó fẹ̀lẹ̀ ákàrà tó bá padà sọ́run mílẹ̀ lẹ́kàṣírí òfòsè ọlọ́run ni yóò wà nínú àwọn tó fòsè ọlọ́run ní àwọn ọ̀làmú yàrá wọn kọ́ mọ́ àhàlákìlá mi lẹ́kọ̀ọ́ rẹ̀ mi kọ́ bọ̀lù ọlọ́run ni ẹ̀rọ àwọn tá a ti pa nínú àwọn ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti lọ annahum ilayhim la yarji'un ọlọ́run bá ní ẹjọ́ dayé lójú wọn ní padà wáyé mọ́ wọn ní padà wáyé mọ́ tọ́ bá dálìjànú sọ́kọ́ dálìjànú innaka mayyitun ọlọ́run ní ànábì òkú òsì ní wáyé má wa innahum mayyitun gbogbo àwọn tí wọ́n ń lépa rẹ̀ láburú náà àwọn kèfèrí àwọn náà padà kú wọn ní wáyé má àdáwò ẹ̀yọ́ màyá mi ibẹ̀ yọ ọmọ retí ni torí ọlọ́run ti lóun ó ṣe in tí ó sì ṣe náà nìyẹn yóò wá fàdáwò ti kálukú síbi tó bá wù ú ẹlòmíì àdáwò títí ọlọ́run ó fi sí ara àìlálàáfíà léyìí tó jẹ́ pé àwọn iléeṣẹ́ yìí èyá òsúnna òun ni wọ́n gbé dání àlàáfíà méjìlá máa wá àlàáfíà ẹ̀mí àti àlàáfíà ara ẹ̀rí àláfíà tẹ̀mí ẹ̀yọ́ màyá mi wọ́n ní egbò kankan ọ̀ràn òróró kankan òṣìṣẹ́ kíní kọ̀ràn àyà rẹ̀ ń já olóhùn òróró ànábì wo ló ṣe yìí <laughs> ẹ̀yọ́ màyá mi àyà rẹ̀ ń jáṣẹ́ ọlọ́ni wọlá dàkọ̀ fún wọn kà fún ni ọlọ́ni ẹ má bẹ̀rù wọn èmi ní ẹ kíní. èmi ni ẹ bẹ̀rù ọlọ́run ni má bẹ̀rù <laughs> alamuradu ẹ̀sìyà àwọn àdánwò takiyẹmí ara àásàdúrà àásì lògùn òwòsàn tàdáwọ̀ ìbádọ́lá àdẹ́bí ni ẹ̀sùn ògùn òwòsàn nígbà kòkòrò olóró kan tó san ọba ẹ̀jàmá kí ni wọ́n kà sí lọ jàmá fatia adẹ́pẹ́ àwọn máa fi koran àwọn àrùn a máa fi ń ṣe oògùn àrùn tá àfojú rí pírọ́blẹ́mù àrùn ara à ń fàdúrà yanjú ẹ̀ àwọn pírọ́blẹ́mù tí èsà àrùn ara fẹ́jẹ́ pé èèyàn máa ní nínú ìgbésí ayé èèyàn bí kò sí kó ṣe ọkọ lùyàn kéèyàn má rí jọ́nà à ń fàdúrà yanjú òun náà a máa ń fàdúrà yanjú oye àrùn ara a máa ń fi ìwòsàn yanjú àrùn ara àrùn ẹ̀mí àdúrà nìkan làá fi yanjú ẹ̀ ọmọ tí ń jalè jama ọmọ tí ń jalè wọ́n ṣe rúkìá fún ni jama ọlọ́run ní kọ̀díjá àti kò mọ̀ ayé dọ̀tún mẹ́rọ bí kò wọ́n ṣe fa ó lima fi sudur ọlọ́run bá ní wá àṣẹ ti dé bá yín Qur'an ó ní ìwòsàn gbogbo àwọn àrùn ẹ̀mí ẹni tí ò bímọ yọ sàdúà ànábì zakari ya sàdúà ó ní wàlámù akùnbídò àyíkàrọ̀ bí ṣèkìyà ọlọ́run sì fún lọ́mọ iná ló bá ṣerú kàbí gòlámì ní ìsìnmùhú yàyà ọlọ́run máa ní ó bí yàyà o máa lọlé lọlé bá yàwó ẹ̀ lásìpọ̀ orúkọ ọmọ tẹ́ lóyún rẹ̀ ń sìn yàyà ni wọn ò tí ì súnmọ́ ìyá tọ́lọ̀ ti sókọ ọmọ ibi tí àdúrà lágbára díjàmà ìsìbátùl iman a fi imani sí ẹ̀mí àwọn èèyàn tó wá fún rúkìá nítorí pé tí wọ́n bá gbọ́ ọlọ́run gbọ́ problem continuous ni ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹ̀yọ́ ya nínú ẹ̀sìn wa ìṣòro ń ayé nínú àwọn ìṣòro òun náà ní kámọ̀rọ̀ ọmọ bí àìrọ̀ ọmọ bí yẹn kò ní kámọ̀ wòsàn ó lè já àrùn ní mo fọwọ́ sí kẹ́ẹ̀sì ogun wòsàn ogun ẹbọ ní kẹ́ẹ̀mọ́ ṣe àdánwò lẹ́yìn tá sọ àwọn èèyàn di kiri yóò lè ní àdánwò sọ àwọn èèyàn bí àwọn àwọn aládàáwò méjì tá à ń bá gbé nu àwọn ni wọn ò jáwọn èèyàn ṣẹ́tù wọn ò jáwọn èèyàn balance ọlọ́run ti declare àwọn méjèèjì wípé lẹ́yìn àwọn kiri ó àtàwọn oníṣẹ̀ṣe ọlọ́run ọba ní àwọn lè yan bú tọ́wà lérí ilẹ̀ o ọmọdé ànámọ̀sí ni wọn iná lẹ́sìn náà káfàró ọlọ́run láwọn kẹfìrí mi ní alẹ́ kìtàbù nínú àwọn tá a fún tíra síwájú júù àti kírísítẹ̀n wọlé mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe ọlọ́run àwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà fínárì jahannam ọlọ́wọ́n bá ní torí wọn lòun ṣe kọjá ànámà kalẹ̀ ulaika hum sharul bariya ọlọ́wọ́n bá ní èèyàn burúkú ni wọ́n lérí ilẹ̀ ọlọ́run àwọn ni wọ́n bà kídà jẹ́ tí sọ̀rọ̀ bá ti wá dé ọ̀dọ̀ ẹni tó yẹ ká lọ òun náà lọ lọ́hùn àdúrà ló ṣe ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nìí àmọ́ wa lọ́dọ̀ àwọn àfáà kan fún aládùúwà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ta wí yìí kìrìsẹ́nì àfáà ti wé ní àti àfáà oníṣẹ̀ṣe ìlànà lè bá gbogbo àwọn ilé kéwò oníṣẹ̀ṣe wọ́n pọ̀ láwùjọ wa wọ́n máa jáde lọ́gọ́rùn lọ́gọ́rùn lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún oníṣẹ̀ṣe ni wọ́n ìṣẹ̀ṣe ni wọ́n ṣe ẹ̀dàkùn tí èyàn bá nídìí owó nínú àkọọ́lẹ̀ tíra wo láti gbà pé bẹ́yìn bá nídìí owó ẹja àrọ̀ lèyàn máa lọlẹ̀ rà ọlọ́mọṣọ́ alólórí ìmú jàmáà onídìí owó ọwọ́ àlọ́lẹ̀ ẹja àrọ̀ ṣé ẹja àrọ̀ ọlọ́run ọba sọ fún ọ pé yóò fún ọ lówó èyàn lòun nídìí ìsọ́ ìsọ́ ìsọ́ wọ́n wá ní kọlọ̀lẹ̀ ra eré ejò pé ọlọ́run ọba sọ fún ọ pé ejò ni ó sọ àbọ̀gbọ̀n tó sọ fún Muhammad sallallahu alaihi tó ní máa rahmatin bá ní èmi Allah ẹni bá fún lọ sì fún wọ́n mọ́ ẹni bá sì sìnà má fàlà mùrìsílà láwọn mi bá nìyí ọlọ́run lẹ́yìn èmi ọlọ́run ọlọ́run kò sẹ́ni tó sìnà fún kí làwọn aṣọ ògùn fún ìmáàmù tí ń sóògùn ẹ má kírun lẹ́yìn ẹ̀ owó gan onírun ìmáàmù tí ń sóògùn owó fáwọn èèyàn àṣejẹ ògùn tajà àwọrò òun gan onírun torí gbogbo tí ń kójọ yìí náà lẹ́mí lọ́gbà pé bàbá ti lò ọ̀nà òṣèkí ni ọ̀nà òṣì àlùfáà tó ẹnìkan náà ní sì ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni Allah kéèyàn wá ní ewu dálé kéwú lẹ̀ awa wo ilé kéwú dáadáa ilé kéwú wá lọ bí 60 years wọn wà láàrin àgbo jẹ̀díjẹ̀dí àti oògùn àwúre irú ilé kéwú ó yẹ ká ní wọn ládùúwà ọlọ́run mìíràn bèrè falak àyà tó pa pàrọ̀ àtòǹdè rẹ́nu ipe àìrí pàrọ̀ àtòǹdè sọ́ra àìrí nǹkan kọ́ àìrí nǹkan mọ́lẹ̀ kúl ìmọ̀ wá sọ àwọn odò mìíràn bèrè falak pẹ̀lú ọlọ́run ọlọ́run nìkan ní sọ yẹn wọlé àyàwó ma wọlé àlẹ́yìn láàrin ọlọ́run ọba ní sánmà tilẹ̀ láyé òjísò kò lé fẹ́mi ọlọ́run láti sọ gbogbo tó wà ń àwọn èèyàn kan kú kan jáde ilé ayé ẹ máa rò pé àlìjáná àwọn èèyàn lọ ẹni mọ̀ pé <laughs> àwọn èèyàn ti já sunu jahannam ọlọ́ọ̀ni máa jẹnu ọmọdàkẹ́ àwọn òtún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak míṣẹ́rì mà khalaf níbi aburú tí mo dá ọwọ́ ní ọ̀sán aburú aburú wa ayé ayé jámọ̀ kó aburú wa wọ́n míṣẹ́rì gáàsì kìí sàwọ́ kàm ọlọ́wọ́ bá ní aburú ń bẹ lóru wọ́n míṣẹ́rì nàfàtà rẹ̀ fẹ́ lókọ̀dì ọlọ́ọ̀ni aburú ń bẹ nínú ogun tí wọ́n máa ń dè

ìláyìn nas olóba wọn mẹ́ṣàlẹ̀ wàsíwáṣí khannas máa wọ́n sọ níbi aburú àdìjànú ìdá àdúkìrọ̀ lọ́wọ́ khanas tí wọ́n bá dárúkọ ọlọ́run yóò dé sálọ alẹ́tẹ̀ yìí wá sí sọfí sùdúrì náà àwọn àdìjànú tí máa ń kóró yóò yí burúkú bọ́ mẹ́yìn tó fi lọ lẹ́pọ̀ kòso tó fi gbé nǹkan jẹ tó fi gúnra lọ́bẹ tó kó sí tó jáde létí wọn ní rí má àdìjànú burúkú kàn ní àwọn jẹ̀nu tó máa ń tiẹ̀ lọlé aṣẹ́wó tí máa ń tiẹ̀ lò tẹ́ àwọn jẹ̀nu tó máa ní kọ́ ọmọ igbó wèlé kọ́ ọmọ lọlé ta gbogbo àlìjẹ̀nu ti tiri lọ bí tẹ́yọ̀ ti rí parun òun náà pè ní ọyẹ alhadnaas ọlọ́dẹ bá tẹ kafalaki kò ní tì lọ bí tí ọ̀dà mina alijinna ti ẹ máa wá sọ pẹ̀lú èmi ọlọ́run níbi aburú alijinna àwọn àpapọ̀ ọmọ àlìjẹ̀nu wọ́n pè ní alijinna wọn ò ní kọlu ọ wọn náà aburú ọ tọ níbo la ti wá rí pàrọ̀ àtúndì ní gbogbo àyàdàkà yìí tábà wá ń di kan fún yàn ẹ̀yin tẹ́ wá kọ́ rúkìá yìí ẹ̀yin lẹ́gbà àwọn mùsùlùmí lẹ̀ lọ́wọ́ àwọn àfún jálàbí alákọ̀ọ́kọ́ alaykum bil istiqama kẹ́lẹ̀ dúró dédé ìmánìyàn gbọ́dọ̀ yẹ lẹ́yìn wal ikhlas níta ń ṣe yẹmọ́ ṣe torí ọlọ́run tẹ́yìn bá ṣe nǹkan torí ọlọ́run ọba yóò rí ayé tí ẹni tí ń wáyé nìkan ò rí ẹni tó ní pé ayé nìkan lòun wá ó wà yọ ma jẹ́ nì lérí orí tọ́lọ̀ fẹ́ ṣe fún ọjọ́ ìkìyàmà torí pé ríṣì àwọn aṣáàbù rókèyà wọ́n ti pọ̀ lórí ayé lẹ́nì mọ́ sọ fọ́kàn jò nínú àwọn ọmọ ìyá mu ní kíní tó ń ta àyímọ́ta àmá o wọ́n rọ kíní kan sínú wọ́n wá ya e, e, e, bèbí sí bí àlìjànú wọ́n wá kọ dúnú ṣàyàtì ìpara ọwọ́n pẹ̀lú àbá súnà ọwọ́n ń tàparẹ́ sùn ìtì ń bẹ láàrin ṣíríkù àti tàwíìdì fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí bẹ́yẹn bá wọbẹ̀ ó wọbẹ̀ náà ní ẹ̀jẹ̀ máa ìparẹ́ èṣù ìparẹ́ àwọn ṣàyàtì tó nínú àdíṣe wò nìyí wa nínú àyàwó lèyí wa ẹ̀yìn bàbá àtọ̀wọ́n jẹ́ làbí tó fún àdí ọ̀fọ̀ tó ní ká wọn fi pa ipá yóò ní ká wọn kí ni ẹ̀tọ́ láàrin àwọn àtiwọ́ ọwọ́ ní tẹ́jìrìbà ni ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ́jìrìbà nígbà tó fi para tánìjà ní lọ ìjẹ́wọ̀ rí tí wọ́n rẹ̀jẹ̀ nígbà tí lọ kágbé kò wá nílẹ̀ ọlọ́wọ́ sí pé nígbà tó fi para tán àjẹ̀nú ní sálọ yìí kọ́ wọ́n sọ pé orí adà òwúrù kèbíyà láyà lámọ̀wà ìlàlá àmì hajjá sí ziyada nínú ẹ̀sìn wáyé àmì hajjá sí pé àtúnfẹ́ dọ́gbọ́n mi ìrọ̀ gbogbo ń ta fẹ́ lò pátá àníbi ti sílẹ̀ fún wa kó tó lọ tọ́ba jẹ́ àrùn ẹ̀sàdúrà ẹlòògùn tọ́ba jẹ́ àǹsáfọ́ta ẹ̀kàfàlákẹ̀ kandasi ẹ̀kàbọ́kọ́ra anábì ní gbogbo rẹ̀ tẹ́bà kàbọ́kọ́ra sí èso ní wọ́bẹ̀ èso tọ́ba wà mí ọjà dé anábì tó ní ìkàrà wò sọ́ọ̀tà lẹ́bàkọ́ra anábì ní ma kàbọ́kọ́ra dáadáa chapter two fàyín ní akadà àbáraka anábì ní àlùbáríkà ọkà máa wọlé yín wàláhì bó ṣe rí nìyẹn ọlọ́run kà máa ṣí eréṣiríṣi fún yín wàtàríkà ha hasra ọlọ́run ọba anábì sallallahu alaihi wasallam tẹ́ríkù àlùbọ́kọ̀rá káfí sọ́tì bọ́kọ̀rá alẹ́ ká máa kà nínú ilé òfú ọmọ ṣèyàn yóò sì níma orí ọmọ bọ́ fún yàn wọ́n dá tẹ̀sítẹ̀tì òwòl bàtọ̀là àsáhàrà gbogbo àwọn tí wọ́n ń bẹ̀sùn ṣiṣẹ́ tí wọ́n bá ń na ọfà àbí wọ́n tafà sílé tí wọ́n kabakọ́ra ń bẹ̀ ọfà ní mọ̀ wọ́n mo bẹ̀lẹ̀ nínú àmọ́ ẹ má negotiate níta bá ní kẹ fún wa á ṣe rúkìá fọmọ yìí àmọ́ rúkìá tá a fẹ́ ṣe yìí one ten là wá ń ṣe tó bá dí one naira àṣẹ mọ́ àbáwọn kan máa fọnú ni kò ní sínú òrùlé ẹnu ẹ mọ́ tí ọba wa sàn ṣe ó gbowó padà fẹni tó lówó tó gbowó padà fún wọn tí wọ́n gbowó wọn padà ìbáàdà ní rúkìá ẹnì kò sì ní ṣe àfẹnitọ́lọ́wọ́n bá aláàtọ́ṣà lẹ́fà lérí ilẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ń dáàbò bòtà orílẹ̀ àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ló ní sábà bí táwọn èèyàn fi ń kò nínú àwọn ọ̀jàgà sẹ́kẹ́sẹ́kẹ́sẹ́ tán èsù ń dààmú àwọn èèyàn bá ẹlòmí ẹ̀rẹ́ irun gbọ̀dẹ̀ báyìí sọ̀kò sẹ́lẹ̀ gbogbo ẹsẹ̀ àlìjẹ̀lú sì ń ti káàkì sọmọ lẹ́yìn wà mú lórúkẹ́ à máa jẹ halal kí èso ọgbọ́n bá wọ yín lára nítorí pé ìrẹ́fẹ́ gbàyàn lọ́wọ́ èṣù èṣù onífẹ̀ yín nalẹ̀ wa kadhalika ja'alna likulli nabiyyin aduwa ọlọ́run ní gbogbo sayatil jinn ọlọ́run bá ní gbogbo àwọn ẹlẹ́bí ọlọ́run tí wọ́n ń gbà àwọn èèyàn lọ́wọ́ èṣù èṣù òkèrè káwọn náà yọmọdé òkèrè káyín ìyàwó yín ọmọ amápáàrí òní káyín pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àtàwọn náà ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ múṣẹ́ yìí nítorí pé táàbá irun láwùjọ oyé bóò ni ìṣòro ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ṣe bíya pẹ̀lú àwọn afọ́njálàbí láyé yìí ilé ayé ta sì fẹ́ wá ta wá ẹ̀ka tá wà náà kí wọ́n wọ́ kó ilé ayé láì ní tàwídì títẹ́ ti bá kò dẹ̀ sí ní tí ma ń gba tàwídì lára àyàn tó ju àdáwò lọ àdáwò tí ó gba yìí máa ní wà kọ́lọ́ máa fi ṣẹ̀nì kọ̀ọ̀kan wa èyí tọ́lọ́hun tó fi dẹ́rẹ̀ kọ̀ọ̀kan wa o èmi tí ń sọ̀rọ̀ yìí mo ní tèmi àwọn fáànà ní tiwọn kálukú ní tiẹ̀ kò sẹ́nìkan tọ́lọ́hun ọ̀dáwò gbogbo àdáwò tí ń bẹ fún ọlọ́mọsàbà wa mú kó iléeṣẹ́ ìhìyà òsùnà ọlọ́mọsàbà fi bára kẹsì gbogbo àwọn tẹ́wọ̀n bẹ ọlọ́mọsàbà wa sànú wọn gbogbo àwọn fámílì àfà àtàwọn ọmọ àtìyàwó ọlọ́mọba mójútó wọn ẹnì kọ̀ọ̀kan wọn náà kọlọ́mọ́sà jágùn lẹ́mìẹ́sì ọlọ́run ṣe wá lọ́lọ́rin rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka